sinimá ti tún ogún àdúgbò ogún àdúgbò tó ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó ń pidán káyé pékélépéké orí àlọ́ta kì í gbẹ́bí kan o sinimá yìí kọjá fẹnu ròyìn ìṣẹ́jú ṣẹlọ ẹgbà bẹ́ẹ̀ o. sọgbẹ́ni mákẹ́tà sọtàmù film productions gbélé ìjáde ó kọjá fẹnu ròyìn ogún àdúgbò làkọ́lé ẹ̀ ogún àdúgbò tó ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọn rìn gbé wọn sáré dà wọn rí sáré sáré bóríbó. ọlọ́run ló mọ bí ó ti ra gbàrà yìí tó fi ń gbin dẹ́. ó sọ̀rọ̀ ẹ̀ di pọ́fẹ́sọ̀ bẹ́là lọ́sàn-án gángan. bọ́mùdé police station ó tún gbà mọ̀tínà jáde lára ọlọ́pàá. ọbẹ̀ yìí ló ń gbélé ìlógo àdúgbò ọmọ tó ń kó lọ́gbọ́lọ́gbọ́ wá báwọn òbí ẹ̀ nílẹ̀ akásẹ̀ kò rẹ́ ní dasí lọ́rùn eré gẹ́lẹ́ ta kẹrẹ ṣe lọ́dọ̀ tó fi kán ní tán sinimá titun ògo àdúgbò a movie written and produced by ọdún ayọ̀ dẹmúlẹ́rọ. àwọn dayo yẹlade michael kwadom. starring ọláyà igwe. sisi kọdri. Afu àgbàlá bẹbẹ. frank kamaru. oyelade michael. tọ́lajade sọ́ni ògbólúkẹ́. sọlọ́lá ìdígàjì. adébáyọ̀ makinde múlẹ́rọ. bisayo amọ̀dẹ́májà bẹ̀bí. ayọ̀mídé fasọ̀yà. kẹlẹ́ majẹlẹ́. ọ̀la tanso. destiny boy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun yìí. ogun àdúgbò. sinimá titun ogun àdúgbò.